wọn ò ní dandan ní kọ́mọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò fẹ́ra wọn wọn ò pé ń dandan àmọ́ tó bá wáyé nínú òfin ọlọ́run ẹ̀tọ́ ni má sínú ẹni tí ọmọ sọ pé ẹ̀tì ẹ̀ lójútì nínú agboolé wa ẹ fẹ́ sọ wá lẹ́nu ọ̀wá rẹ̀ tó wù ọ́ mọ́ àfọmọ ẹ̀gbọ́n mi bọ́kùn ìsepọ̀ tó ń ta yìí ọ̀ wá síta ni o à mọ ìsọlẹ́nu ló fẹ́ dálẹ̀ yìí o à nínú ẹbí wa ta ló ṣe bẹ́ẹ̀ rí gbogbo wọn ràn wọn ràn ń túmọ̀ sí pé ọ̀gbà àlàálì ọlọ́ọ̀lá làálì ó sì padà di kẹfìrí kẹ́yìn ni. mo rò pé a ti gẹ́ẹ̀tì òfin tó de àlàálì àti àràámù àràámù ni pé ọgbà pé àràámù ni àràámù ọlọ́run àtùbíṣẹ́ rẹ̀ ok wọ́n fẹ́ kó jìnnà sí ni jésù bá mú ọkọ lù ú ó di kẹfìrí. kókó ọrịa ọ̀kan tayọ ansi tàbí fasik ansi tàbí fasik. sẹ́mbà ti pè nǹkan ní halali pé halali ọlọ́ọ̀ ni òjíṣẹ́ rẹ̀ ni ọgbà pé halali ni wọ́n sọ pé dandan ọ̀dà ìrẹsì ẹ̀wà dòdò màkàrónì àmàlà kí ni ni di kó gbé rẹ́sì wájú kó gbá màlà wájú kó gbé yan wájú kó gbé wà wájú dòdò tẹja ẹran èdè sẹ̀mó kó pa gbogbo ẹ̀ pọ̀ kó papọ̀ kó sọ pé nítorí pé ó jẹ́ halali náà ó jẹ́ èyí tó bá fẹ́ jẹ́ ń bẹ̀ ni ìwé wa jẹ́ sẹ̀mó ọ̀gbọ́dọ̀ wá ṣe ní àràmù fẹ́ tí ń jẹ sẹ̀mó ìwọ lọ ò jẹ́ ìwọ lọ mọ tí ò jẹ́ ó jẹ́ ẹlòmíì kì í jẹ láfún ọ gbọ́dọ̀ wá sọ pé haramu ńlá fún torí pé wèé jẹ ọ gbọ́dọ̀ sí nǹkan kan ní haramu ọ sì sí nǹkan kan ní halali yàtọ̀ sí ní tí Allah àti òjíṣẹ́ bá ti ṣe bẹ́ẹ̀. àlàyé aina ibùnú amikani níbo ni ọmọkùnrin arákùnrin bàbá rẹ̀ wà bàbá tó bí Ali ó jẹ́ ẹ̀gbọ́n tàbábúrò fànàbì kì í ṣe àbútọ́lìbì ok ẹ̀gbọ́n tàbí àbúrò ànábì ló jẹ́ so òun bí Ali ànábì bí Fatima ànábì sì so yìgì Fatima fún Ali what is your problem? ọwọ́ wá wọn lọ lé in fact àwọn Mali wọ́n gbajúmọ̀ pẹ̀lú internal marriage family marriage àwọn Mali wọ́n gbajúmọ̀ dáadáa pẹ̀lú ẹ̀ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò mẹsẹ̀ máa fẹ́ra wọn tí wọ́n nu. òjìṣẹ́ àlọ́ wá sílé Fatima kò bá lì lé fakọ́ọ̀là wọ́n wá béèrè pé níbo ni ọmọkùnrin arákùnrin bàbá rẹ̀ wà kọ́ọ̀là tì Fatima wá sọ pé káànà bẹ́yìn ni wà bẹ́yìn náà ṣe ìhùn nǹkan kan ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ fàgọ̀ọ́dọ́bà ni ó wá bínú sí mi fàkọ́rajà ó sì jáde kó nu ilé fàlàmù yẹ kíl kò sì sun oorun ọ̀sán oorun ọ̀sán ọ̀run tẹ́ máa ń sùn láàrin lúrí àti asiri kan ìlú là kò sùn lé o mi ò máa bi tọ́wá o sọrí báwọn tọ́ba gá sí pé ńgbà tíjà ṣẹlẹ̀ láàrin wọn á lè kí èpè mọ́lẹ̀ Fatima ó sọ pé bí nǹkan kan ṣẹlẹ̀ láàrin wa bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣépè nìyẹn o sọrí pé àwọn èéfíyàwó wọn tí wọ́n ṣépè mọ̀dẹ́ sọrí báwọn a sì tún kà wípé bó ṣe bẹ̀rẹ̀ sí ní fún mi ní kúkúnú o ó gbá mi lójú ó gbá mi lẹ́sẹ̀ ó tẹ̀ mí ń kùn sórí pé àkàyẹ́nú àdìsí ìtakànú àdìsí fi hàn yìí pé èèyàn náà làwọn sàbí wọn ṣe màláìkà àwọn náà máa ṣẹra wọn ṣùgbọ́n tó bá ti di pé irú ẹ̀ ṣẹlẹ̀ ọkọ jáde kúrò nù yọ lọ wábì kan fara pamọ́ sí. Si títí inú ti ń bi tí ó fi ṣe kí ni tí ó fi rọ̀ torí náà má fún yàwó ẹ lépè mọ́ má sì gbá yàwó ẹ ní kùkù lílù tí kùránì sọ pé ká lù yàwó wa lẹ́yìn ìgbà tá a bá ti ṣe wáàsí fún un tí ò gbọ́ ọ ò lè gbọ́ rí pé ànábì lù yàwó rẹ o òun sì lọ́lọ́run kọ́kọ́ sọ kùránì kalẹ̀ fún un tó yẹ kó kọ́kọ́ tẹ̀lé ohun tó lọ ń sọ fún un ìjọ gbọ́dọ̀ mi yé èyí wọ́n sọ pé o lẹ́rìí lílù lọ́wọ́ kí wọ́n tó ní ẹ̀rí ńlọ́wọ́ ànábì ló kọ́kọ́ ní lọ́wọ́ ànábì ò sì síwọ́ lùyàwó ẹ̀ rí bẹ́ẹ̀ náà sì ni wọn a máa ní gbùngbùn nínú ilé láàrin ara wọn lílù yẹn kan wà ń bẹ̀ pé àyíbá àmọ́ nígbà míì tóbìnrin bá ṣèṣe. tóbìnrin bá ṣèṣe jókòó jẹ́ tó bá ṣèṣe kí ni o pé kó bá wá jókòó jẹ́ kọkàn rárá sànńdì kò jù bá ń lọ ṣé ẹ wá rẹ̀ yìí obìnrin náà akúkọ ń bú àwọn ọkùnrin fún yín ni ẹ̀yin gangan ni a lè pè ní àfi. àbàdà kékeré gbalé ńlá nígbà tí ọkọ rẹ tó gbọ́ léjìká pé dákẹ́ ẹlẹ́yà tó gbọ́ ọ báwọn. tó mú aṣọ rẹ fà tó fàáya dákun sóò ti bèrè fún kùkù. àwọn obìnrin kan ti ya kírímínà débi pé. tọkọ wọn bá ti lè bá wọn pẹ́ báyìí abẹ́ rẹ̀ ni abẹ́ ọkọ wọn ni wọ́n lọ bùṣọ abẹ́ ọkọ wọn ni wọ́n lọ tọkọ tẹ̀ mọ̀ bẹ̀rẹ̀ pé fi mí lẹ̀ mọ́ balẹ̀ jẹ́. ọkọ yín àwọn ọkọ yín ti àwọn ò lè àwọn ò gbọ́dọ̀ gbá yín ní kùkù àwọn ò sì gbọ́dọ̀ gbá yín níta àwọn ò gbọ́dọ̀ tì í ṣubú àwọn ò gbọ́dọ̀ fi ọmọ rogùn àwọn ò gbọ́dọ̀ fi lù yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́mọ ti wá gbọ́ ọ pẹ́ má jẹ́ kéṣù ọ lọ síbi pé ọ pa mí lónìí ni o ọ pa mí lónìí ni o tọ́mọ ti gbọ́ ọ pẹ́ wọ́n fẹ́ kó o lo làákàyè in fact ètò ọba jọmọ lọ àbínú yín ojú lásán tọkọ ẹ bá fi wò ó pé yẹ pé n tó ṣe yìí ò o ó yẹ kó tú ọ àmọ́ kọ́lọ́run kó ṣàánú yín o. nǹkan kan ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ ni fàgọ̀ọ́dọ́bà ni ó bínú sí mi fàkọ́rajà ó sì jáde fálàmù yẹ́kẹ̀lẹ̀ àìǹdì kò sì sún oorun ọ̀sán lọ́dọ̀ mi. ànábì wa sọ fún ìǹsáàní ó wá sọ fún ènìyàn kan tí wọ́n jọ wá síbẹ̀. Si unzur aina huwa lọ́ba ń wò wá ìbò lọ́wà máa ń wà lọ Ode Fakola o si yẹn pe ya Rasulullah huwa fil masjid rọ́ọ̀kìdùn ó lọ wà na mọ́sálásí rọ́ọ̀kìdùn lẹ́ni tó O ti sùn sínú o nígbà táwọn ẹbí gbọ́ báyẹn tán fàjà wa sallam sì dé wọ́n wá sí masalasi. mòrìtọ́jì ó sì gbà á ní ẹni tó dùbúlẹ̀ tó ti sùn. kọ̀dísàkọ̀tọ̀ rìdá òhù àǹṣìkì agbádá tó wọ̀ ó ti o ti ó ti ní ẹ̀gbẹ́ rẹ̀ ó wọ agbádá àbáyá táwọn àfáà Saudi máa wọ̀ ọ̀hún so nígbà tó ti sùn lọ agbádá yẹn ti ṣí kù ní ara rẹ̀ wá sọ́ọ́bà so ìyẹ̀pẹ̀ ti wá yí lára ṣe mọ̀ pé lọ́jọ́ náà lọ́hùn masasi ògìṣì ọlọ́hùn inú ebútú ló wà àbí kò tí ì di sẹ́mẹ́ǹtì bíi tìsín wọn tí ì táyẹ rẹ̀ wọn tí ì kankéré rẹ̀ so ìyẹ̀pẹ̀ yí alè lára fàjà àlà rasulillah sallallahu alayhi wa sallam ìyàmùsáhùhù ànì àníbi wa bẹ̀rẹ̀ sí ni máa bá a fi ọwọ́ nu yẹ̀pẹ̀ kúrò ní ara rẹ̀ wàyẹ̀kúùlù ọba ń sọ pé kúm abaturọ kúm abaturọ bàbá oníyèpẹ̀ dìde ńlẹ̀ o bàbá oníyèpẹ̀ dìde ńlẹ̀ o bí wọ́n ṣe ń pe ali ní abuturọ bínú o so ẹ̀kọ́ tí àdìsí kọ́ wa káàdì mú o káàdì mú. hadith four four two four four two ani abi huraira radiyallahu anhu qal ra'aytu sab'in min ashabi suffa ma minhum rajulun عليه رداه إما إزار وإما كساء kọ́dírọ́bà tú fi àánáàkìhì fàmínìhà máa yẹ plúgù onísfà sàkọ́ìnì wàmínìhà máa yẹ plúgù alìkàbáìnì fàyẹ̀jìmá òhù bìyẹ́dì kàràhíyàtàn àǹtúrọ̀ àwòrátù. hadith four lati two láti ọ̀dọ̀ bàbá hùrẹ́rà kí àlọ́ yọ́nú sí i ó sọ pé rọ̀háìtú sàbáyìnà mìíràn àti mo rí àádọ́rin sẹ́mìtì nínú àwọn ará gbàgede mọ́sálásí àmẹ́bí mọ́mí ní humurọ́jú lónà alẹ́ ìrìdá kò kan nínú wọn tó ní aṣọ gbàgẹ̀rẹ̀ àgbádá kò sí wọn ìmọ̀ izaru yala ilodi, wà ìmọ̀ kìsà tàbí ìbora kọ́d rọ́bà tún fi àná kìm ó ní wọ́n ń lọ́ ọmọ ọrùn wọn ìlọ́dì tàbí aṣọ ọ̀bora ó ní wọ́n ń lọ́ ọmọ ara wọn fàmíníà máa yẹ búlúgù ní sàṣà akọ́ ìní ọ̀nbẹ nínú wọn tó dá sí pé tó bá lọ aṣọ yẹn mọ́ra tán ìlàjì ojúgun ẹ̀ ló máa dé. wàmí ni a máa yẹ bulugulu káàbà yìí ó sì bẹ́ẹ̀ wọn tó ga sí pé tó bá lọ aṣọ yẹn mọ́ra tán ibi kókósẹ̀ rẹ̀ ló máa dé. fàyẹ̀jì máa òhù bí yẹ́dìhì yóò wá máa fi ọwọ́ kó aṣọ jọ mọ́ra wọn tó bá ti ń lọ yóò máa fọwọ́ kó aṣọ mọ́ra wọn kò lè rìn fírì níwọ̀sẹ̀ ń rìn fírì nísìnyí tó ń tapá lẹ̀ tó ń yán pa á kò lè rìn free kò lè rìn gárágá karahiyatan àǹtúrọ àwòrátò ní ti kórìíra pé kí wọ́n bá rí òwò rẹ̀ ṣe rí pé tá a bá ní àríjẹ lásìkò yìí tá a bá ní àrímu lásìkò yìí ǹjẹ́ ẹni tó dàbí àti àábìsú fà sọ́wọ́ ànúwà ta ni ò ní dàlàmí àtọwọ́ tàbí bùbà tàbí ṣáàtì ta ni ò ní ṣòkòtò tó wọ̀ ẹ́ ẹ mà àwọn haúsá tí máa ń gbé asọkọrùn báyìí tí máa ń gbé àpasọkọrùn bí wọ́n ti máa ń lọ́sọ mọ́ra wọn báwọn àdáàbò sùfà ti máa ń múra nù bí wọ́n ti máa ń múra nù bó ti yẹ kí àwọn agbọ́pà àwọn agbọ́pà yín bó ti yẹ kán ti máa múra nù tí wọ́n bá fẹ́ ṣe bí àwọn ẹni jọ̀hún. àìrí náà àìrí lò ni àwọn sọ̀hábà ní kọ́kọ́ fi lu ìgbésí ayé wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ ó kù díẹ̀ tánàbí ó kú ò láyé sallallahu alaihi wasallam bóyá bí ọdún méjì àbọ̀dún bíi mẹ́ta ni nǹkan ń yí padà fáwọn mùsùlùmí àmọ́ gbogbo ọdún tó síwájú báyìí mọ́rin ìhòòhò mi ni aṣọ tí wọ́n ń wọ̀ o wọ́n kàn lọ sọmọ́dì ni o ló fi já sí pé ìlọsọmọdì ọgbàjúmọ̀ ní ọ̀dọ̀ wọn àmọ́ ní kété tánàbí kúrò láyé tán wọ́n bọ ayé wọ́n ní owó débi tíyàn ní owó dé wọ́n ní owó tọ́pọ̀ yanturu ní o tọ́pọ̀ yanturu kódà àwọn sọ̀hábà àwọn àwọn àfáà wa wọ́n ní nígbà tó kú díẹ̀ tánà bí ó kú láyé tán ní ti ń jẹ́ pé àìrí jẹ àìrí ná àìrí lò ti kú ònú ayé ànígbà táwọn sọ abá rẹ̀ tí ọ̀rọ̀ ti wá dé tọ̀rọ̀ ti dé bá wọn. so àwa lónìí a kàn ń kígbe àìrí jẹ àìrí mu ní o ẹni tó láṣọ tó kéré jù nù wa ló lè ní mẹ́ta níbi tí sáà gbé àwọn àtàbùsùfà tí wọ́n ti ní ju aṣọ ìlọ́dì kan lọ wọn ò sì yéé sin lọ́hùn títí gbígbàdúrà ti dé bá wọn so kọ́mọ́ àdá pé ìwà ìmoore làwa ń wù pẹ̀lú bá a ti ń complain gbogbo ìgbà yìí kọ́mọ́ àdá sí pé ìwà ìmoore òun làwa ń wù kálọ̀ tú bá ń bẹ̀ o kálọ̀ tú bá ń bẹ̀ aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ ẹ jẹ́ ká dúró ní orí hadisi four four two ní òní.